إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم لينا أتما تسواجو لوري ṣòrótó àsọ́lá májẹ̀mú tó so má èrùn tí a ń kí èyí tí a máa gbé ẹ̀wò ní òní inṣáàlá ọ̀nà ìṣàrùkù tìkbálì kébìlá májẹ̀mú ká ibi tí a mọ̀ sí alkébìlá ká ní gbogbo gbà tí abáfẹ́ kí o eléyìí ọ̀ràn yẹn ní májẹ̀mú ní lópin ìgbà tí abátìmọ̀bí tí kíblà tó jẹ́ ibi tá ń pè ní alkíblà òun náà ni alka'abatul musharrafa òun ni ilé ọlọ́run ọba subhanahu wa ta'ala tí a mọ̀ sí alkaaba ibi tí gbogbo musulmi ta gbọ́dọ̀ dojúkọ ni nígbàtí a bá fẹ́ kírun ọlọ́wọ́ba subhanahu wa ta'ala sọ fún anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam nínú suratul baqara ó ní wa min haythu kharajta fawalli وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فولي وجهك شطر المسجد الحرام وأيث ما كنتم فولوا وجوهكم شطرا الله نير محمد صلى الله عليه وسلم ní gbogbo ibi tí o bá jáde lọ tó bá fẹ́ ṣe ìjọsìn tó fẹ́ kírun dojú rẹ kọ direction almasjid alharam ìyẹn alkaaba ọlọ́wọ́n ọba tuntun rìpíìtì lẹ́yìn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni wa aithuma kuntum ní gbogbo bí tí ẹ̀yin mùsùlùmí bá ti wà fawallu ujuhakum ṣafra ẹ̀dójú yín kọ direction kaaba almasjid alharam so eléyìí ni àṣẹ ni láti ọ̀dọ̀ allah subhanahu wa ta'ala tá a gbọ́dọ̀ múṣẹ lópin ìgbà tí a bá ní agbára ti múṣẹ so ló jẹ́ pé lára àwọn nǹkan tí ìrun lè fi gbà òun náà ni istiqbalul qibla òun ni ká dojú kọ kíbla ń gbà tí a bá fẹ́ kírun sẹni tí ó bá fi lè ń kírun tó dojúkọ bòmí yàtọ̀ sí kíbla irú ẹni yẹn kò níhun torí pé ó ti gbéjù sílẹ̀ ìkannú àwọn májẹ̀mú tí ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí yóò máa bẹ́ńgbà tí a bá fẹ́ tá a bá fẹ́ kírun bákan náà anabuwa muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó ń kó arákùnrin kan tí ó ń ṣe alùwàlá àbí tó ń kírun tó ṣe pé arákùnrin yóò wà márùn kí dáadáa lára nǹkan tí anabi sallallahu alayhi wa sọ fún lẹ́yìn ìgbà tó ti ti àwọn ọ̀rọ̀ kan síwájú ó ní súnmọ́ tẹ́kẹ̀bẹ́lẹ̀ kíblà lẹ́yìn náà lùyúkọ kíblà so léyìí àṣẹ ni látọ̀dọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa wàlásù fìlámì alwujú tàbádẹ̀ ti rí àṣẹ látinú alkùrán ni àbí látinú súnà nábúwa muhammad sallallahu alayhi wasallam ìpìlẹ̀ ni pé ọ̀ràn yẹn ni àyàfi tàbá rí nǹkan tí ó jẹ́ ká mọ̀ pé kò ń ṣe ọ̀ràn yẹn bákaná al'imamu tirmidhi alayhi rahmatullah wọ́n gbà wá nínú súnanù wa ikú anabuwa muhammad sallallahu alayhi wa sallam sọ wípé ma bayna al-mashriq wal-maghrib qibla láàrin ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn qibla ni al-imam tirmidhi alayhi rahmatullah àwọn sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́yìn báyẹn so lẹ́yìn náà wọ́n sọ ọ̀rọ̀ abdullahi bin umar radiyallahu anhuma tó ń sọ wípé idha ja'alta al-maghriba an yaminik tí o bá fi ibùwọ̀ oòrùn tó gbé sí apá àlàáfíà rẹ wal-mashriqa an yasarik tó gbé ibùyọ oòrùn tó gbóhùn sí apá tó bá gbé ibùwọ̀ oòrùn sí apá ọ̀tún rẹ wàlmọ́ṣirikọ̀ àyàsárík tó gbé ibùyọ oòrùn sí apá àlàáfíà rẹ fama baynahuma qibla in tó ń bẹ láàrin àwọn méjèèjì qibla ni ìdáfẹ́kbaltẹ̀l qibla tó bá dojú kọ qibla tó bá dojú kọ kaaba so ọ̀rọ̀ tí abdullahi bin umar sọ yìí ó tún jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ tí anagbọ́wa muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ àwọn kan ló fi ń báwí àwọn náà ni àwọn ará Medina àti àwọn tí wọ́n bá wà ní environs ẹ̀ àwọn tó ṣe wípé kí ni wọ́n jọra wọn ṣùgbọ́n kókó ni pé tá a bá dojú kọ kíblà ẹ̀hẹ́n ìyẹn gangan ni tó jẹ́ kókó ká dojú kọ kíblà ṣùgbọ́n àwọn ará Medina àtàwọn agbègbè tí wọ́n jọ ọ̀nà táwọn ó fi dá kíblà mọ̀ òun ni pé kí wọ́n gbé ibùyọ oòrùn kí wọ́n gbé sí àlàáfíà wọn ibùwọ̀ oòrùn kí wọ́n gbé sí apá ọ̀tún wọn táwọn bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe kí ni wọ́n ti dájú kọ pébìlà ṣùgbọ́n rú àwa tí a ń bẹ nírú àwùjọ yìí nàìjíríà táwọn míì tó ṣe ká ń bẹ nírú agbègbè báyìí táwa bá lo ọ̀rọ̀ yìí kò bá wa wí eléyìí lẹ́lòmí máa ń ṣì bọ́yé ìgbà tí anábì sallallahu alaihi wasallam tó sọ pé ma bayna al-mashriq wal-maghrib qibla ní tó ń bẹ láàrin ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn qibla ni àwọn ará Madina ló ń báwí kò ń ṣe gbogbo mùsùlùmí ayé torí pé tá bá ṣe bẹ́ẹ̀ láwọn àbùmí ní àwọn orílẹ̀-èdè ó lè má lọ bẹ́ẹ̀ àní fèsì qibla torí ẹ̀ ni ọ̀rọ̀ Abdullahi bin Umar tí a sọ wípé ó ní tó bá fi lè gbé ibùwọ̀ oòrùn that is west tó bá gbé e sí right yẹ tó dẹ̀ gbé ibùyọ oòrùn east tó gbé e sí left yẹ so kibla ni ó jẹ́ ìdásẹ̀kbáńtẹ̀l kibla ìyẹn tó bá dojúkọ kibla. so nísìn mo ṣe dojúkọ yín sí tá a bá ní káwò ibùyọ oòrùn tá a mọ̀ sí east ẹ̀yìn ni ló wà so ibùwọ̀ oòrùn ó mú dojúkọ so in tí ànábọ̀wà muhammad sallallahu alaihi wasallam tó sọ yẹn èmi ò lè implement yẹn bíbá yìí pé máa bẹ́ẹ̀ nẹ́l mashrik wal maghrib kibla láàrin mashrik àti maghrib kibla ni yóò jẹ kò ń ṣe fún èmi ṣùgbọ́n tá a bá wo àwa nàìjíríà yìí lápèjúwe ní ìlú èkó tá a wà yín sí tá a bá kírun sí máa dojúkọ bí tí oòrùn ti ń yọ gangan eré àbí tó ti ń yọ tó ń ṣe it òun lè ní ó dojúkọ tó túmọ̀ sí pé màá fèsì it màá bá kí west then north àti south north eléyìí máa jẹ́ north apá àlàáfíà mi nígbà tí n bá dojúkọ east apá àlàáfíà mi wọ́n ń pè ní north nínú sáyẹ́ǹsì so apá ọ̀tún mi nígbà tí n bá dojúkọ bí tóun ti ń yọ wọ́n á pè òun ní kíni south ó túmọ̀ sí pé kíbla tèmi ó ń bẹ láàrin south àti north òun ni kíbla wa nàìjíríà lápèjúwe àmọ́ bẹ́ẹ̀ wáyé táwọn tó ń bẹ̀rù Madina àtàwọn agbègbè míì ní Saudi Yemen títí wọ́n máa bẹ láàrin east àti west ọ̀nà tí nǹkan yóò fi clear òní pé káwò pé kàábà lápèjúwe ó ń bẹ nínú mọ́sálásí lápèjúwe sí ní nǹkan tá a mọ̀ tí ó jẹ́ bí square tó ṣe wípé ó ń bẹ àwọn ní kí gbogbo wa dojúkọ gbogbo wa ká dojúkọ kàábà a rí pé mi tí mò ń bẹ ń wájú yìí tí bá máa dojúkọ kàábà ẹ èmi ó fèsì ẹ báyìí èmi ti báàkì ibi tí òòrùn ti ń yọ àwọn kan níbi ẹ̀gbẹ́ wíńdò lọọkan tán wò mí yẹn àwọn náà ó fèsì ẹ lẹni tó dojúkọ ibi tí òòrùn ti ń yọ èmi fèsì ẹ lẹ́ni tí ó bá kí ibi tóòrùn ti ń yọ àwọn fèsì ẹ̀ lẹ́ni tó dojúkọ ibi tóòrùn ti ń yọ àwọn tán wà ní apá àlàáfíà mi támánikà wọn náà fèsì square tá a gbé sáàrin mọ́ṣáláṣí àwọn ó fèsì ẹ̀ lẹ́ni tí ó kọ apá ọ̀tún wọn síbi tóòrùn ti ń yọ bákan náà àwọn tán wà ní apá ọ̀tún mi ń bí támánikà wọn fèsì kàábà tí a sí àárín mọ́ṣáláṣí tó jẹ́ square àwọn ó fèsì ẹ̀ lẹ́ni tó kọ apá àlàáfíà wọn sí east ibi tí oòrùn ti yọ so a rí pé àwọn pipe tó ṣe pé ń kálukú ó fi dojúkọ kàábà yóò yà lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n gbogbo wa dojúkọ kàábà yìí nígbà a bá ń kírun èyí tẹ́lẹ̀ yìí clear dáadáa sí wa ò ní pé tí a bá wà ní mọ́kà tá a wà níbi mọ́ṣáláṣí gangan a rí pé gbogbo àwọn èèyàn wọn ó yí ká ni kálukú wọn dẹ̀ ni wọ́n dojúkọ kàábà ẹlòmíì eré àbítí mọ́mù wà òun ó máa bẹ lẹ́yìn ìmáàmù ẹlòmíì ó máa bẹ ní apá àlàáfíà ìmáàmù ẹlòmíì ó máa bẹ ní iwájú ìmáàmù ẹlòmíì ó máa bẹ ní apá ọ̀tún ìmáàmù gbogbo wọn náà ni wọ́n dojúkọ kàábà torí pé wọ́n lè fojú rí ṣùgbọ́n bá a ṣe wọ́n ń sin àfojú rí bóòlà ṣe wá fẹ́ mọ̀ sí pé kàábà la dojúkọ so eléyìí ìgbìyànjú àwọn èèyàn ti ṣe ìgbìyànjú ti ṣe ìgbìyànjú lára ìgbìyànjú tó ṣe rí pé ó common jù òun náà ni kí àwọn èèyàn lo in tí wọ́n pè ní búsọ̀là òun náà ni compass láti lè fi mọ̀ tí a ń pè ní kibla so nísìn àágbé compass kalẹ̀ ní ìkàtà afẹ́ fi wá kàbàkálukú wó ti mọ dìgírì wo òun ni kíní wá jẹ́ bẹ́ẹ̀sì lórí yẹn òun náà là á máa gbé kalẹ̀ ní anywhere tí a bá ti dé lápèjúwe ti dìgírì tí ìlú èkó wà ó máa yàtọ̀ sí i tó ṣe pé bí ilẹ̀ ibo wà á yàtọ̀ sí i tó ṣe pé ilẹ̀ haúsá wà ó lè jẹ́ díẹ̀ díẹ̀ náà ní yàtọ̀ ọ̀dọ̀ wa nísìnyí wọ́n sọ fún wa pé sixty three point something degree òun ni ta a máa wà tá a bá gbé kọ́mpáàsì kalẹ̀ so nǹkan bí sixty three point something òun ni dìgírì tí àwọ̀ wà tá a fi fèsì kíbla àwọn mí nàìjíríà lè jẹ́ bí sixty seven mí lè jẹ́ bí sixty eight ìyẹn tá a bá lo compact yóò fún wa ní direction kibla ìtọ́nà ọba náà dẹ̀ sọ ní pé wà ètò màkúntùm anywhere tẹ́ ẹ bá wà fọwọ́lù ojú akùn ṣàtàrà ẹ try láti ṣe kí ni kẹ dojúkọ direction rẹ̀ ìgbà tí a fojú rí a ṣègbìyànjú àti ṣe kí ni láti lè fèsì direction rẹ̀ so àwọn míì a máa lò lásìkò tá a wà yìí sì wọ́n lo google map wọ́n kàn tẹ́sí náà ni yóò dẹ̀ gbé wọn lọ sí direction kaaba lára àwọn nǹkan tuntun tó tún jáde lélẹ́yìí so compass ni wọn sábà máa lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lè fi determine eléyìí so nísìnyí tá bá wo orí fóònù wa náà eléyìí tá a sọ nípa ó ṣe dìgírì kò ṣe dìgírì nǹkan tó easy fún wa láti lò ní nǹkan ti rọrùn dáadáa láyé jọ́un àwọn ẹlòmíì wọ́n á lo àwọn ìràwọ̀ kan ní sánmà láti mọ direction kaaba wọ́n á lo atẹ́gùn láti lè mọ direction kaaba wọ́n lo position oòrùn nígbà míì láti lè fi mọ direction kaaba ṣùgbọ́n tá fẹ́ lòun bíbà yìí òun ni wípé májẹ̀mú òun ni ká dojú kọ kàábà láti kírun torí pé ọlọ́run ọba pàwọ́ láṣẹ rẹ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam òun náà pàwọ́ láṣẹ rẹ̀ a wá ṣe gbìyànjú láti lè mọ̀bí tí direction kaaba tí ó wà so lónìí ara wọn mọ́ṣáláṣí wọ́n máa sọ fún wa eléyìí ò fẹ́ ti kíblà èyí ò fẹ́ ti kíblà àwọn àfẹ́ẹ̀sì wọ́n ní ìgbà tó ṣe pé tí ọlọ́mọ̀ ọba sọ fún wa ó ní pé wà ìtumọ̀ kúntùn fọwọ́lù ojú ọkùn ṣàtàrà anywhere tẹ́ bá wà ẹ fẹ́ sí director ẹ lè mọ́ lè gẹ́ẹ̀tì ẹ̀ accurately torí pé bá ṣe ń jìnà sí kàábà sí òun ni nǹkan ta ní fi ń fẹ̀ sí ló fi ń fẹ̀ sí so direction yẹn òun ni tó jẹ́ kókó so ló jẹ́ pé ẹ̀yìn mọ́ṣáláṣí tó ṣe pé ibi tí wọ́n pè ní kíblà fún wa tí ó bá ti tilt kúrò ń bi tó jẹ́ accurate kàábà ní nǹkan tó ju 45 degree to the left or to the right lọ ó sì ṣe manage nísìn bí ábí irú ibi tí a ti ń kírun sí èèyàn kan gbé kọ́mpáàsì wa ó wá gbé kalẹ̀ ìgbà tó gbé kọ́mpáàsì wa kọ́mpáàsì wa sọ yí pé ó yẹ ká bẹ́ǹdì díẹ̀ láti lè fi mú accurate kaaba àwa bẹ́ǹdì tó mú yẹ ká ṣe bẹ́ǹdì ṣé a sì lè manage e àbá e? a lè manage a lè manage torí wípé kò tí ì kúrò ní forty five degree either to the left or to the right ṣùgbọ́n tó bá ti di pé kúrò ní forty five degree to the right or to the left ó túmọ̀ sí pé a ti ń kọ ẹ̀gbẹ́ síbi tó yẹ ká kojú sí àpèjúwe tí mo fún wa ní sí tí n pàmà ní kí n kojú sí ká ní pé kàábà ó ń bẹ ní iwájú mi báyìí wọ́n dẹ̀ ní kí n dojúkọ mo wá bẹ́ǹdì díẹ̀ báyìí àárí pé mo ṣì ń dojúkọ náà mo tún bẹ́ǹdì díẹ̀ mo ṣì ń dojúkọ ṣùgbọ́n tí n bá fi lè bẹ́ǹdì báyìí tí mo kọ apá àlàáfíà mi sí mo ti kúrò ní direction kàábà completely so n tó fi máa mú mi ṣe báyìí ìtumọ̀ ẹ̀ ni pé Bending mi ti kọjá forty five degree ẹ ó ti kọjá forty five degree either to the right or to the left tí n bá ṣe báyìí náà the same thing ni ṣùgbọ́n pé pé bí mi ò sì tí ju báyìí lọ mo sì ń mu díẹ̀ díẹ̀ náà bó tiẹ̀ jẹ́ pé n tó wà accurate ni kí n mu báyìí ṣùgbọ́n mi rí nǹkan yẹn gangan bó kàn ń ṣe ìgbìyànjú ni tí n bá ti bẹ́ndì kọjá forty five degree to the left or to the right irú kibla bẹ́ẹ̀ ṣiṣẹ́ manage ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kíblà míì ibi tá à ń dojúkọ láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ṣe mánéjì ṣùgbọ́n ìní ò ṣe mánéjì ó ti kúrò ní ìdojúkọ kàába ó ti di pé yẹn ń kó ẹgbẹ́ ọ̀tún àbí ó that is ó ń kọ apá ọ̀tún àbò ń kọ apá àlàáfíà sí kaaba nítọ́lọ́wọ́ bá rẹ̀ sọ náà ni pé wà áìsùn máa kó fọwọ́ lu ojú akób ṣàfàrà tẹ́ bá wà ẹ̀dójú yìí kọ́ so ẹni tó ti ń kọ apá rẹ̀ sí kàábà kò dojú kọ bóyá apá ọ̀tún ló kọ sí ní àbí apá òsì ló kọ sí so eléyìí ó jẹ́ nǹkan tí afẹ́kẹ́ àkíyèsí náà sí sẹlòmí látara àwọn nǹkan díẹ̀díẹ̀ tó ti gbọ́ tó bá dé mọ́ṣáláṣí kan tí ó kọ́kọ́ júlẹ̀ ní kíbla fáńdà ẹ́ yóò fi kọ́mpáàsì yẹn ọ̀pẹ́ á ah, kìíní yóò ti kọjá 63 degree nǹkan kan wọ́ra wọn alóhùn èlé kírun mọ́ṣáláṣí torí pé kò bá kò dojúkọ kíblà ó lè jẹ́ pé nǹkan tí nǹkan yẹn fi lé ó lè mọ́ ju bí 10 degree lọ instead of 63 bóyá lọ jẹ́ bí 73 ó jẹ́ bí 83 ó jẹ́ bí 85 ó sì ṣe manage àlèkírun torí pé bí tán ni ó dojúkọ kò ń ṣe bí tóórí kò ń ṣe bí tóórí so tí ò bá sí kọ́mpáàsì ń kọ́ so tí ò bá táwọn nǹkan wọ̀nyí ó ló jẹ́ pé ẹ̀sìn wọn ń ṣe ẹ̀sìn tí ó le koko mọ́ wa lórí àwọn nǹkan ṣe lè jẹ́ nǹkan tí a fẹ́ ṣàlàyé fúnra wa kọlọ̀ọ̀bá subhanahu wa ta'ala kò gba iṣẹ́ ìjọsìn wa alhamdulillah wa salamu ala rasulillah wa ba'd we give thanks to almighty allah subhanahu wa ta'ala May the blessing and peace be upon the noble Prophet Muhammad, his household and companions all together. What we discussed in the first part of the khutbah is the continuation of the conditions of Salah. One of the conditions of the validity of Salah is istiqbal al-qibla, is to face the qibla. Allah subhanahu wa ta'ala in Surah Al-Baqarah commanded his messenger Muhammad sallallahu alayhi wa sallam to face the Qibla. And he said, وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطَتْ مَسْجِدِ الْحَرَامِ That is, wherever you go and you want to observe Salah, turn your face towards Al-Masjid Al-Haram. He also instructed the believers, وَأَيْثُمَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوءَكُمْ شَطْرًا And wherever you are, and you want to pray, face the direction of the Masjid al-Haram. So al-Masjid al-Haram is the Qibla, the sacred mosque. That is the Qibla, that is the Kaaba. So every Muslim is expected to face the Kaaba in his Salah. Every Muslim is expected to turn towards the direction of the Kaaba in east or as salah. As long as one is able to do that, this is the condition. Because the Messenger of Allah sallallahu let us know by saying ما بين المشرق والمغرب قبلة between the east and the west is Qibla. And he ordered somebody who prayed wrongly he said, ثُمَّ تَقْبِلِ الْقِبْلَةِ Then face the Qibla. So this tells us that it is compulsory on you to face the Qibla. This is easy for somebody who is close to Al-Kaaba. You can see those who are doing tawaf around the Kaaba. When it is time for Salah, you see the people around the Kaaba. Where the Imam is staying, some people will stay behind him, some people will stay opposite to the Imam, some people will stay by the side of the imam. That is the Kaaba will be surrounded by the praying ones. And they are all facing the Kaaba. But the more you distance yourself from the Kaaba, the more you are able to see the Kaaba. And you are still instructed to face the Kaaba. How are you going to do this? So, and that is why it is important as Muslims to learn. In the past, some of the scholars, they will use the stars in the sky to determine the Qibla, the direction of the Qibla. The travelers, when they see some stars in the sky, they will say these stars are what? At the direction of the Kaaba. With that, they can determine the Kaaba. Some will use the wind to determine the Kaaba, the direction of the Kaaba. As time went on, so people started using what we know as what compass to determine the, the Kaaba. So today people will also use Google Map to determine the Kaaba. Things are becoming easier and easier. With this, people are able to detect that some masajid, some marks that have been viewed for years are not facing the Kaaba accurately. So with this, some people abandon some massages, saying they will not pray in those massages. We said it is very, very easy. As long as the masjid is still facing the direction of the Kaaba, and it has not tilted away from the direction of the Kaaba 45 degrees either to the left or to the right, is still manageable. Because you've been instructed to face what you cannot see. So if a masjid is built and you enter that masjid, you make use of the Qibla finder or the compass. You make use of the Google map. And the Google map tells you exactly where the direction of the Kaaba is. The exact position. And you see that where the masjid is built, the uh, or the mihrab of the masjid where, where it's uh, located is a built, uh, tilted away from the the Kaaba, the accurate place. That doesn't mean you can abandon the masjid as long as it has not gone beyond 45 degrees, either to the left or to the right. I said the example is, as I'm facing the congregation now, let's assume that the Kaaba is in front of me, which means those who are facing me are also facing the Kaaba from another area. I'm facing the Kaaba while I'm backing the sun. Because the sun rises in the east. The sun rises in the east. So the sun is in the east. And I'm, I'm now backing the east, facing the west. There are people who are seated here who are facing the east. And both of us are supposed to face the Kaaba. As you have imagined that the Kaaba is the center of the masjid now. We have a kind of uh, square inside the masjid. So I'm facing it. The one who is facing me is also facing it. The one who is on my left, they are also facing it from another angle. Those who are on my right are also facing it. We are all facing the Kaaba, for this time. So the way we face the Kaaba will be different. Some people will be facing it from what? From, uh, they will be facing the west eh, for them to face the Kaaba. Some people will be facing the east for them to face the Kaaba. Some people will be facing the north for them to face the Kaaba. People who are in the north will be facing the south for them to face the Kaaba. So when we go back to those who are seeing Kaaba directly, you see that they all go around the Kaaba and this is the way they pray. But if you are far away from the Kaaba, you cannot say what you're all going around the Kaaba like that because we are what? we are far away from the Kaaba and we must all face the Kaaba. So if you are facing the Kaaba, as long as you have not turned your left eh, to the Kaaba or your right to the Kaaba, you are still considered to be facing the Kaaba, even if you are not facing it accurately. And that is why the scholars say, if you have not tilted away from the true direction of the Kaaba, 45 degrees, either to the left or to the right, you are still on course. You are still uh, facing the Kaaba. So, and this is what the correct thing that you ought to, to know. So some of us, when we get to some masajid, we don't want to pray with them because the Qibla has told us, the Qibla finder has told us that in what? In Lagos here, it's 63 point something degree. So when you now put down your, your compass or your, your, your, your phone and you just try to operate the, the app on your phone, it tells you that the Qibla is what is so and so 63 and the masjid is facing uh, is maybe around uh, 80 something. So 80 something is still manageable. As long as it has not gotten towards 108, for instance, you can still manage it. That is, if you add 45 to 63, it will be giving you 100, 108. So if it's still within 108, and eh, maybe one, 190, you can still manage it. And if it has not gone below uh, 18 degree, that is, I'm talking towards, to the, to, talking about the other side now. That is, we are looking at it from the other angle, the, the, the angle of the right. So if it has not dropped to less than 18 degree, you can still what manage it. So it is between 18 and what and 108. That is our Qibla between 18 and 108, that will be our Qibla. I mean, for those who are in Lagos. And those who are in other places can also add 45 degree to the right and to the left. With this, they will be able to know that what they have not gone out of what? Qibla. So the point is that it is compulsory on us to face the Qibla. The who does not face Qibla knowingly, such a person has no salah. But if one does not face it uh, ignorantly, Allah subhanahu wa ta'ala is going to accept the salah of such a person. He has made effort to know the Qibla but is unable to, to get it. So Allah is going to accept his prayer inshallah. So it is important that we take note of this. May Allah subhanahu wa ta'ala accept our ibadah. Subhanaka la umma bihamdik. Ashhadu an la ilaha illa ant. Astaghfirullah.